fígbétá fígbétá fígbétá fígbétá means cry out fígbétá means cry out obìnrin náà figbe ta nígbà tí ọmọ rẹ̀ dákú obìnrin náà figbe ta nígbà tí ọmọ rẹ̀ dákú